fi yé mi lọ́wọ́lọ́wọ́ báyìí pé kábàárì o sọ fún gbogbo àgbáláyé wípé ìdájẹ́ kan ò lè dìrùn lọ́wọ́ lórí Yorùbá nation kò sẹ́ni tó kàn kò sí kankan olúwa ti sáìn Yorùbá nation látòdì ọ̀run amúmiri pé aago náà dún bí ìgbà tó fẹ́ ṣe Christmas mo wá rí àṣẹ àlà nínú ilé kankan wọ́n wá ń ju báyìí wọ́n wá ń ju báyìí wọ́n wá ń ju báyìí wọ́n wá jù báyìí aago yẹn kàn dún ní nígbà tí àwọn èèyàn ń retí nígbà tá a fẹ́ ṣe Christmas tá a fẹ́ ṣe happy new year yẹn. olúwa fi ó fi wọ̀n mi ó ń ṣàlàyé fún mi pé káfárì abiyamọ kò ní gbàgbọ́ mẹ́rin kó má ta ti wèrè ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kàn mí lóde ọ̀run ó mú ènìyàn ẹ parọ́ títí ẹ parọ́ títí títí aláìṣòdodo. lórí gbogbo ẹ̀dá àlàyé ẹyọ nìkan àìṣòdodo ẹgbẹ́ lórí gbogbo ẹ̀dá alààyè tó lọ́rọ̀ ẹ̀dá bí èyàn ṣe pọ̀ tó nílẹ̀ nàìjíríà ẹgbẹ́ láìṣòdodo tí gbogbo yín mọ̀ wípé irọ́ ni gbogbo rẹ̀ orúkọ tí wọ́n fi pe aṣáájú ibẹ̀ kì í ṣe òun ló wà ń bẹ̀ ó ti di àbòsí o olúwa ló ti di àbòsí lọ́rùn o ó ní òdodo ló mọ́ ní ẹ̀dẹ̀lẹ́kẹ́ o ó ní òdodo sọnù nípò aṣáájú ẹnìkíní. buhari ẹgbẹ́lá ìṣòdodo sórí ìjìnlẹ̀ Odùduwà Odùduwà ẹ̀rù ọba wá ọba tó ti bẹ káyé tó bẹ tó pilẹ̀ ṣe ayé àti ọ̀run láì sẹ́ni kankan bẹ́ẹ̀. mo gbà á ládùúà gbogbo etí tó bá gbọ́ mi tó ṣàmì wà nífẹ̀jẹ̀ ṣe tutù délẹ̀ lérí o. ẹ gbọ́ ọ̀dà wípé ní ọjọ́ tí ìpè bá dúró de ọ̀run àwọn tí Ọlọ́run fi sí lọ́kàn lọ́wọ́ wọn ti mọ ọjọ́ náà tó ti bá ti Elédùmarè mu tí aago náà bá ti dún kí ogun ọ̀run fún ara rẹ̀ kó wọnú ọkàn gbogbo ènìyàn kí gbogbo ọmọ Odùduwà ọkọ kan máa lọ ilẹ̀ ìlérí o ṣùgbọ́n ẹni tó bá sọ pé fẹ́ dídí ogun sí wọn o wọ́n fẹ́ jẹ́ ṣètùtù fún àwọn ọmọ kan láti délẹ̀ lérí. Àmín. Yeah, wa bàbọ̀.